والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أبقى في كلمة بداية كما سمعنا البيادو أدركون في دادا ẹ̀ńdínà sáìdá àbúrò àti kòtọ́ nítorí bá méjì kọ́ torí pé ikú ń bẹ̀rẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ torí pé mi ń bẹ lára rẹ̀ wọ́n padà dẹni tí ń sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ torí pé mi ti bọ́ lára tiẹ̀ ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí wọ́n jáde lé. bàbá ti padà wọn mọ́ ọ̀pọ̀ nínú àwọn èèyàn tó ṣe pé ńgbà tó ń sọpọ́ dàbọ̀ ọwọ́ ìyá wọn ẹ̀yin ọmọ kọ́ dàbọ̀ láéláé ilẹ̀ ń kíra yẹn ìyàlẹ́nu náà jẹ́ sí ọ lásìkò tó ń gbọ́ ti darí dé ẹnìkan sì màgbà tó wọn lọ ìdí téèyàn ti gbọ́dọ̀ mójútó sẹrẹ nìyẹn ẹni tó ṣe pé èèyàn rọnà lọ èyí tí ò ní sọyàn lẹni tó ṣe pé ọkọ àbámọ̀ nígbà tí tó ní wúlò nínú àwọn èèyàn máa máa wò pé táwọn ògbòrò jáde òní fura tàdédé lọ́kàrin tí ẹ̀mí rẹ̀ bọ́ ẹ̀mí bọ́ kí lórí kó lọ ní dáadáa òní dáadáa ṣe ó ṣe lè kó dáadáa lọ lè jẹ́ ti ọ̀kan nínú àwọn ìyá wa àfa àlòkùnmáà pẹ̀láni àfa àlòkùnmáà pẹ̀láni ní ìlú kìsí àfọ ọlọ́yàyà ẹni tó gbìyànjú gidigidi lójú ayé ẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kíkọ́ nípa rẹ̀ àti sísàlàyé fáwọn èèyàn lórí rẹ̀ ní ìwọ̀nba táwọn náà mọ̀ gẹ́gẹ́ bó ti ṣe yé wọn máa ká gbìyànjú gidigidi ó fẹ́ dàbí ìgbà pé bàbá Lukman Tẹ̀lání yìí wọn ò ní nǹkan méjì tó mú mú láyà àwọn tó ọ̀rọ̀ kàṣẹ yẹn ni ọ̀gá bàbá yìí mà ní kété ọ̀gbìyànjú ọ̀gbìyànjú ọ̀gbìyànjú ètò tó wọn láti ṣe òkú wọn ṣe màláìkà ọ̀nà ọ̀gbìyànjú ọ̀gbìyànjú ọ̀jáde lé máṣíìnì wọn tí wọn máa gùn náà ni wọn gùn jàǹbá òní lé ẹnu kìtì tí èdè pé bá wọn lọ sí dálẹ̀ náà ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ wọ́n ti gbé wọn lọ sí tò subhanallah òkú wọn ni wọ́n gbé jáde sáà wáyé òbí gbèsè ayé ti fẹ́ rí nù jàmá àwa náà lára tó lànà títí ọ̀tọ̀ iṣẹ́ wo lànà tí kò kà mọ́ wa lọ́wọ́ kí ni dáadáa tá a rí ṣe ẹ tó kálukọ́ ọmọ ṣàkíyèsí òní ẹnìkan kú ọlá tán kú ọmọ tí wọ́n padà kàn wọ́n náà wọ́n padà kàn ẹni tó ti kú nìsín torí pé ìtọ́ hàn sí nínú dáadáa rẹ̀ sí. là ń sọ ìlú tí ọmọ sáwà ìgbà ń bẹ ọlọ́ kọba àforí ọba àpẹ kọba àpẹ ìwọ náà lára ṣe dáadáa ń bẹ rẹ ẹ̀sìn rẹ ìhùwàsí rẹ táwọn ẹni tó kù lẹ́yìn rẹ náà fi rẹ dáadáa gbó kọjá àwọn rẹ yọ wọ́n tó gbòkú kọjá àwọn èèyàn tó àgbà nípa rẹ̀ anábì ní yọ̀ọ̀tẹ̀ wọ́n sọ àgbà ní kí nìkan máa yọ̀ọ̀tẹ̀ yọ̀ọ̀tẹ̀ tẹ̀lé anábì sọ̀rọ̀ bá àrùn tó lànà ní àkọ́kọ́ tó ń gbé kọjá ẹ̀kọ́ rere nípa rẹ̀ rere wọn jẹ̀sí ẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ ẹnì kejì tó ń gbé kọjá náà sọ aburú nípa rẹ̀ aburú jẹ̀sí ẹ̀ lọ́dọ̀ ọ̀lọ́ torí kí ló ń fẹ́ káwọn èèyàn náà sọ pa rẹ̀ wọ́n sọ táwọn alábòsí o àwọn alábòsí wa o kẹ́sì kò sí kó tẹ́lẹ̀ máa ṣe dáadáa tó olórí ikú náà ní ọlọ́dọ̀ kò sí kó tẹ́lẹ̀ jìnnà sáì dáa tó èèyàn burúkú náà ní ọlọ́dọ̀ wọn fàwọn eléyìí lé àwọn ẹlẹ́nu rúnrún àwọn kọ̀ọ̀pá mi tó ní sàlùbáríkà ṣùgbọ́n àwọn èèyàn tó lẹ́kọ́ wọn tó déédéé kí ni wọ́n sọ̀ ń pa rẹ̀ nígbà tó bá kú wọ́n láàrín pàtàkì ọpàtàkì wọn sọ̀rọ̀ ike pé ọwọ́ rẹ nígbà tí lọ lè rẹ ṣe lọlọfẹ sórí ikú gan lásán wọn ní fẹ kú kátó àpò ibú ìsẹni tó fẹ́ sórí ibú tí náà ilé káwọn náà wa ìjà kíyè wa àwọn àbúrúkú àwọn àwọn rárá. ti ń bẹ lọ́wọ́ oníkálukú ẹ̀jẹ̀ apá wọn sí ẹ̀jẹ̀ ká mọ ojú tẹ̀sìn wa ẹ̀jẹ̀ ká máa ṣe dáadáa ká máa ronú wípé ó ṣeé nígbà tó lérò ní kóde. a kò bùkátà kéèyàn dàgbà ni gbogbo àwọn táwọn kankan pè mo ọdún orí mélòó ni wọn ní. torí táwọn kò bá ti kó ti tó náà gbàtọ ọmọ òjò ń kú ọmọ ń kú sínú ìyá rẹ̀ kátó wá kó ọtọ ọtọ àgbà títí kò tó lé ní àádọ́ta ọdún tẹ́lẹ̀ ìfúnná sí wípé ẹjẹ ká tiẹ̀ sára ọlọ́jẹ kọjá pé ayé la tẹ̀bàtì táwọn òwúfà ní kú ìgbà ọdún ọdún kan tọmọ tán rẹ dànù ìgbà ọdún tó lè jọdún kan. abẹ́ aláàkọ́bá akọrin ní àbá lukman olú akọ́bá akẹ́wọn kọ́bá akẹ́wọn olú akọ́dá tuntun ṣe fún ìṣẹ̀lẹ̀ fún wa wájú tán kọjú sí olú adákùn mẹ́tẹ́rù bá wọn ẹ̀yìn tán fi sílẹ̀ olú adákùn mẹ́tẹ́rù bàjẹ́ olú akọ́dá kàtó lọ́kàn gbogbo wa náà dáa gbogbo adáko yánà tẹ̀mí lórí islam ìjọ tó bá tẹ̀mí wa tẹ̀mí wa lórí al-iman ọmọ àlùjáde ní kọjá kò sí wa tó bá hàn lọ́wọ́ ọ̀húnmọ́ ọ̀bẹ hàmdi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك